ó pẹ́ pọ̀. náà wọ́n ní iṣu táwọn ẹgbẹ́ ilé yìí five hundred naira ó ti di kọ́ ọwọ́ fún ọ ó five hundred lé wọn lọ́wọ́ òpó oṣù láì sọ̀rọ̀ kankan ilé yẹn pè ní àlù mọ̀àkọ́ èwo lọ́pọ̀ ìṣòro ṣé níta ń sọ̀rọ̀ ká tó rà yìí ọkọ̀ 500 five hundred lé lọ́wọ́ ìyẹn ń gbé five hundred ilé yẹn náà ìwọ fún olùgbà torí pé ọ náà pátá òkò ilé ìkọ̀ lọ́rọ̀ ni òtún tó burú bẹ̀. èwo ìta ni àbí ìta náà ìta kí ti jù tó bá yẹ a sí ìta àwọn sọ̀rọ̀ o ní ṣe pẹ̀lú lo tẹ́tí àti ìta ìsọ̀rọ̀ ń bẹ̀ ló ní ṣe pẹ̀lú lówó lórí. èyí tí àwọn sọ̀rọ̀ ó ní ṣe tó lówó lórí ọkàn rà mọ́tò ní ìsìn wọ́n kẹ́ pé wọ́n ó ti dáwó dẹ̀ ń sọ fáwọn ọ̀rẹ́ rẹ̀ fún wa lórí ah! e na kẹ̀kẹ́ báyìí pé wọ́n pe kí wọ́n a pé ẹni twenty million òbí òkè kápàdé mi lọ́la ọba gbówó kalẹ̀ àwọn bọ́ọ̀mù ọjà ń lọ láti màkà pẹ̀lú ìdí ẹni tí bàbá nílé yìí. ó túmọ̀ sí pé àwọn nǹkan tí ó lówó lórí ó mú káàdà sábọ̀ torí pé nínú hadith jáde ní Abdullahi ọ̀bí ẹ̀ wá wà ìrọ̀lá ìdáhùn tó máa tún àti wọjá lè tó ti fẹ́yàwó àbó ti fẹ́yàwó wọ́n mọ̀ fẹ́yàwó tọ́mọ kí lọ fẹ́ ni àbábílẹ̀ kọ́ wọ́n láti lè kọ́. wọ́n ní áá ah, ah, kí ló ti tọ́ fi ọmọ yẹ tí ọmọ bọ́ ṣeré tí wọn náà wọn bá ṣeré ó ní à ah, bẹ́ẹ̀ ni ìwà àdéhùn tó bá ṣe lọ. ìgbọ́n bàbá mi àbúrò ó fi àwọn àbúrò àti àwọn àti ilẹ̀ àbáwọn àbúrò lẹ̀ fún wọn ti kọ́ obìnrin wọn wọn mú ká tẹ̀ tó mójútó wọn. ilé ìfẹ́ fẹ́ ìfẹ́ kó náà mú ká tẹ̀ tó mójútó láti máa mójútó ẹni tí ń fà mójútó àlàyé bá ń yẹ ìṣòwò ìnàbàmù ọ̀dà kó wàá lè rà fún mi rẹ̀ kò ní dáadáa.